ẹ̀rọ mi ẹ̀rọ mi ìrọ̀rùn lọ́bẹ̀ máa yí. ẹ bá wa jọ ẹ bá wa yọ̀ Orísun tẹlifíṣàn fọ́dún mẹ́wàá nítorí náà la ṣe ṣàgbékalẹ̀ àwọn ohun àrà ọ̀tọ̀ lọ́kàn òjọ̀kan nínú oṣù yìí àti oṣù kejìlá. bá ti máa mú yín padà síbi tá a ti bẹ̀rẹ̀ gan ọ̀pọ̀ àwọn atọ́kùn Orísun tẹlifíṣàn lẹ́hùn máa rí àwọn ìtàn ìrìn àjò ayé wọn àwọn òṣìṣẹ́ tí ẹ̀ kì í rójú wọn pátá lẹ́hùn tún máa gbọ́ àwọn iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lẹ́yìn ìtàgé kò tọ́ síbẹ̀ Orísun tẹlifíṣàn ṣe tán láti gbé àwọn ìràwọ̀ àti àwọn ẹ̀bùn tuntun dìde nínú oṣù yìí ó bá jẹ́ olórin adẹ́rìnpòṣónú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà lẹ́hùn tún máa síbẹ̀ lẹ́hùn ẹ̀bùn láti iléeṣẹ́ origin àti dúfì ẹ bá ti ń dẹ̀wọ̀n àwọn ìbéèrè tá a bá fi sórí ayélujára àti móhùnmáwòrán wa ẹ wò ó gbogbo ẹ gbogbo ẹ nínú oṣù kọkànlá àti kejìlá ni bí a ti ń ṣàjọyọ̀ ọdún mẹ́wàá lórí Orísun Orísun làgbà Orísun lọ̀gá Orísun ni bàbá ayẹyẹ ọdún mẹ́wàá Orísun tẹlifíṣọ̀n pẹ̀lú àtìlẹ́yìn origin Mr. Dowells àti Bailey's Delight